Hello, everyone. Welcome and good morning. Welcome to Tony Talks. Happy New Week. Happy New Day. Ọ̀sẹ̀ yìí asanwásọ́wọ́ asanwásọ́mọ asanwásálàáfíà. Ìjáde wa àti ìwọlé wa máa jẹ́ ti ayọ̀ àti àlàáfíà. Um, Tóyìn Abraham ló jáde lánàá. So mo ní kí n mú wá fún yín. Ó jáde láti wá àdírẹ́sì gbogbo nǹkan tí wọ́n ń sọ nípa orúkọ ẹ̀ nípa bó ṣe nǹkan tó ń sọ ẹ jẹ́ ká jọgbọ́n má jẹ́ kí n gbẹnu ẹ̀ sọ̀rọ̀ let's watch Toyin Abraham Ajuyemi um, thank you for watching until I see you in my next video stay safe stay blessed I love you all bye. hello everyone um, I'm doing this live video because um, I need to clear some things and um, after this live video I'll put it on my page. First and foremost, my name is Oluwatoyin Abraham at JMA. I'm an actor, I'm a philanthropist, I produce and I direct. Um, I decided to leave Facebook because um, I've been seeing a lot of things going on and I don't want to be part of it. Before I go on, I was born into a Christian family and the only person I believe in is God Almighty. And this is my only Bible. So whatever I'm going to say today this only Bible, only Bible is going to be my witness. And um, I won't be lying. The fact that um, I don't respond to things doesn't mean I'm guilty or I don't know what to say. But, you know, when you get to a level in your life, you ignore some things. But I realize that there's a difference there's a difference between being an actress and being a mother and being a wife. I am a mother of two beautiful kids, Temitope Ajayemi and Iriolu Ajayemi. And I'm a wife to Mr. Kolawole Ajayemi. I don't see my husband as an actor. Same way he doesn't see me as an actress. So if, if, if you like, you want to say anything about Kola being an actor, that's your business. If you want to say anything about me being an actress. But they will say that as a mother, the reason why they are calling me mother is because I need to protect my children. First and foremost, I want everybody to know that I'm like one of the faces of Nigerians to the whole world. I have team that work with me, that work with me all over the world. I have my team in Canada, strong team in UK, strong team in Dublin, I have in America. I have in Ghana. I work with governments all over the world. I work with UNICEF. I work with UE. That's um, European EU, European Union. So I don't fight people. I don't cause. If I want to fight you, I'll use my pen and I'll go legally. I'm going to be doing this live video and I'm going to be saying this thing. And this is the last time I'll be saying it. And I'm saying this for peace to reign. Because if I react, tí reacts, bá react, mi apology mọ́. So that is why I am doing this live video for the world to see this live video. So that by the time tí might react, gbogbo ayé wọ́n máa ti mọ̀ pé Tóyìn ti try to bible rẹ̀ o mi kì burúkú o mi ń burúkú and I am saying this with the only bible there is nobody on this Facebook any speaker or any blogger on Facebook on Instagram on Twitter on TikTok that would ever say pé èmi Olúwatóyìn de Mary dáadáa ọmọ Abraham ti ever sọ fáwọn wípé kán pé kán bú èèyàn kan fún mi ọlọ́run ò ní jẹ́ mi ò ever sọ fáwọn fáǹsì mi wípé kán búyàn kan fún mi o and I've never spoken to any speaker to speak for me or to abuse somebody ọ̀kan bú family èèyàn kan ọ̀kan búyàn kan ọlọ́run ò ní jẹ́ kémi orí rẹ̀ láyé mi. I have never done it and I will not do it. Bàbá, Ọmọ àti I am not doing this as Tony Abraham the actress. I am doing this as Ìyá Tèmítọ́pẹ́, I am doing this because I am protecting my children. And after this, I have said this with my mouth. I am an actress. nǹkan tó bá wọ anybody console, but i am saying this again and again i you can mole lè bẹ anybody sorrow. i can talk to anybody i can be anybody's friend but there is nobody i repeat there is nobody that will say a èmi Olúwatóyìn èmi yìí i have ever asked them to abuse anybody tí mo bá dákẹ́ kò ṣe pé mo jẹ̀bi. but when you get to a level in your life ẹ̀gbin máa bẹ kò sí tẹ́gbin bá bẹ wàá gbà wàá mú kúrò lára kò ṣe gbogbo ẹ̀gbin tó bá ta báyàn lèèyàn ń sọ̀rọ̀ àbí lèèyàn ń já fún i'm sorry i only have fifteen minutes kò ń ṣe gbogbo ẹ̀gbin tó bá ta báyàn lèèyàn máa ń gbọ̀n dànù àwọn míì wà wá fi rárá wà kàn tilẹ̀ kó lọ because kò sí bọ́n ṣe ní fi ẹ̀gbin báyàn nínú iṣẹ́ tá à ń ṣe yìí. I am a leader. So obviously you want affect me by me. But I am begging whoever is doing stuff, abusing me, abusing my family, abusing my fans, abusing my husband, my children, my family. Please and please, for God's sake, stop it, please. I am saying this because I work with a lot of international organizations. I work with them. And I don't want to react. Because gbogbo ọmọ Yoruba kan náà là ń sọ. Àìmọye ẹlòmíì tó jẹ́ kókò ń ṣe ọmọ Yorùbá ń fọmọ Ẹdó. But Yorùbá ọmọ Yorùbá ni mo fẹ́. Yorùbá náà bí mi síbẹ̀ náà forí mi pinlẹ̀ sí. Mo mọ̀ pé ọmọ Ẹdó náà wà lára wọn. Who happens to be oh Tabati wa from Ẹdó we are sisters like that. Please and beg you. I don't want the situation whereby tí n bá react. Ó máa ẹ mọ̀ pé when you're dealing with white people, once you lay your complaint and they see the video, then yet to song kan. Fún ẹni stop it's going to be difficult. Ẹ to we alone. Please let us stop this. I am not doing this as Toyin Abraham the actress. I am coming, I'm doing this live video as Toyin Abraham the mother. As Toyin Ajeyemi as a mother. Ọmọ méjì ni moni muloko ili loko ile oko gẹ́gẹ́ bí ìyàwó ilé gẹ́gẹ́ bí ìyá and this video should just be on Facebook alone it is for Facebook I am saying this now ẹ I do not want to react God is my witness mi ò ever bá speaker or blogger or anybody sọ̀rọ̀ rí láyé mi pé kàn bá tẹ anybody jẹ́ kàn bú anybody gbogbo wọn wà láyé kò sẹ́nibọ̀dì tó ti kú gbogbo wọn ò dẹ̀ ní kú lórúkọ lọ́hùn kò sí kankan wa tó máa fojú sunkún ọmọ a ní fojú sunkún àwọn ọmọ wa a máa jèrè àwọn ọmọ wa wọn ò ní fojú sunkún wa wọn ò ní bọ́ bàtà ọ̀fọ̀sẹ́nu ọ̀nà kankan wa but the power confide in me I can talk to anybody you can't tell me not to talk to anybody okay má mọ̀yàn mi kì í ṣọmọdé I'm over forty I am not a child so but ask anybody. I know a lot of people that a lot of people go mọ̀ pé mo a lot of people but they would never tell you pé mo any lie láì da anybody lie darí àbí mo ní kàn bá tọ̀rẹ́ mi kan jẹ́ ọkọ nídìí mi àbọ̀ ta mi abo rẹ mi mi ò lọ́tà I don't have problem with anybody I have let the lion dog lie I have let peace to reign it's not because I am at fault it is not because I am stupid it is just because that I realize that ẹ̀gbin máa tẹ́gbin bá ta báyàn ṣe gbogbo ẹ̀gbin tó bá ta báyàn lèèyàn máa ń àwọn míì wàá gbà as a leader as people that a lot of people look up to. My keeping quiet doesn't mean I'm stupid. I have said it. I work with a lot of international organizations. I work with UNICEF. I work with EU, European Union. I work with YAGA. I work with a lot of governments. I work with them. So all I need to do is lay my complaint about anybody that is doing bully towards me and my family. And you know that kò nice. And mo de jẹ́yàn kan tó yẹ pé mo lójú àánú. Mi ò fẹ́ situation whereby timba react kò da e jonto jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo ń fi Ọlọ́run ọba bẹ̀ I'm an actress. Anybody can mention my name. You can talk about me. It's your business. But please and please ẹ má ní mentality yẹn i do not i will never you can't tell me not to talk to anybody yes i have people that wọ́n máa pè mí mo lọ́rẹ̀ẹ́ mo lẹ́yìn tó máa pè mí but kò sí anybody tó máa sọ pé Tóyìn sọ pé ẹ bá mi búyàn ẹ bá mi bá tèèyàn jẹ́ ẹ bá mi máa sọ̀rọ̀ ọlọ́run ò ní jẹ́ kémi rírú ẹ̀ láyé mi the least tí mo lè ṣe láyé mi ni pé ẹ jọ nítorí ọlọ́run ẹ má bu ẹni mọ́ E ma ṣe báyìí mọ́ ẹ má ṣe but kékeré ni èèyàn lè ṣe the only person tí mo lè bá sọ̀rọ̀ tó máa gbọ́ràn sí mi lẹ́nu ni Tèmítọ́pẹ́ àti ire olúwa ìgbà mi gan Tèmítọ́pẹ́ máa sọ fún mi pé mọ́mì i want to do it like this máa jẹ́ kó ṣe torí kò ń ṣàgbàlagbà my my daughter is going to be 18 years old so ara mi nìkan ni mo le sọ̀rọ̀ tó máa so to bá báyọ̀ sọ̀rọ̀ tí ó bá is not my business but i am saying this now because i saw a video today me and my, my team saw it in UK they sent it to me mo dẹ̀ sọ fún wọn pé kán farabalẹ̀ i am a leader leader ò kì í bínú actress ni mi àwọn èèyàn love mi wọn kì í so kí n kàn clear ara mi and like I said I have done ẹjọ́ nítorí Ọlọ́run Oba. please stop it mi ò ever sọ fún anybody nílé ayé mi bible ni kò ever mi ò bá anybody sọ̀rọ̀ pé kán búyàn kankan rí àbí kán bà tèèyàn jẹ́ ọlọ́run ò ní jẹ́ because bíbélì gan sọ fún mi pé ìjọ tí ẹni tó bá ń ba tèèyàn jẹ́ bá dẹ́kun àti máa bani jẹ́ ìjọ yẹn láò bẹ̀rẹ̀ sí ní ba tiẹ̀ jẹ́ so mi ò fẹ́ káyé mi bàjẹ́ mi ò bá tèèyàn kan jẹ́ rí mi ò robi royàn I beg you God in the I beg you people in the name of God please stop it lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yin Tóyìn Titans I need you to be careful I say this all the time I be supporter of Tony Abraham brand be my supporter. A lot of you people I do not know, but I love you all. appreciate your support. But please don't troll people. And like I said, this is the last time I will be talking about this. I'm going to put this up on my page and pin it. And the next time I'm going to be reacting. And no, I will not react by shouting, by cursing, by doing anything. I will use my pen. And I'm not going to do it alone here is going to go really, really international. And I mean it. I work with a lot of organization. Mo fi Ọlọ́run ọba bẹ̀rẹ̀ Bíbélì ni mo gbé dání. Kò sẹ́ni tí ò Àtẹni tó ń any other thing. Ọlọ́run ni náà ni gbogbo wa gbẹ́kẹ̀lé. Mo ọba bẹ̀yìn. Please stop it, ẹ Mu Mo bẹ̀yìn please stop it. I'm a peaceful person. The fact that I am not saying anything, me ò ṣe anything I'm just being peaceful for the sake of God, for the sake of humanity, for the sake of my family, for the sake of people that look up to me, for the sake of my fans. I want people to stand up tomorrow and say, oh, she's my role model. I can look up to her. And most times, Emani Kamasoro, Kamasoro, Kamasoro. But Angba Duadra Melula Angba. Tenyo Konton Mama continue àti máa ṣépè, máa ṣépè Mufiolongo Babeni. And I'm using this opportunity to tell everybody that has issue with each other, enjoy, let this end. I beg you. And lastly, again, please, for the sake of God, for the sake of God, for the sake of Holy Spirit, for the sake of Jesus Christ of Nazareth, me ever by any blogger, speaker, person sorrow. Be, kí wọ́n búyàn kokon, kí wọ́n in your jẹ́. I swear to God the Father, the Son, and the Holy Spirit. Mi ò ní ju nǹkan tí mò ń sìn lọ. Ẹ dẹ̀ mọ̀ pé ìwé yìí àti Quran òun ló tóbi jù ní gbogbo ayé. O ò lè mú dání kó máa parọ́. Mi ò ní ìdá ti explain ara mi jù báyìí lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. I love you guys so much.